Wàlẹ́kùn sálàmù. Wọ́n ní bẹ̀rẹ̀ kò sí. Tí bẹ́ẹ̀ ni ìgbésẹ̀ alága fún àwọn tí wọ́n fi àdùnkàn bí ẹ̀kọ́ ó tò sẹ́yìn ìmọ̀ọ́mù gangan lórí ẹ̀rọ àdùnkàn ló tò dàrẹ́kìlì sẹ́yìn. Alhamdulilayi, wọ́n jẹ́ ládàá pàtàkì wa wà. Fẹ́mi tó ṣe pé ẹ̀yin lè máàmù gan-an ló tò sí. يعني كيف هو عن تقوى علاقته الحمد لله حديث النبي صلى الله عليه وسلم في قوة فيها والله تنبه فيهم في التقوى علاقته من عرف في حديث أبو هريرة رضي الله عنه إذا النبي صلى الله عليه وسلم قل لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجدوا ilẹ̀ ẹ̀yẹ sẹ́yìn mọ̀ọ́rẹ́ ìlẹ̀ dáhùn. tó bá ti pé àwọn èèyàn máa rú ọlá tí ń bẹ fún ká pèrò àti èyí tí ń bẹ fún ká dúró ní sápò alákọ̀ọ́kọ́ kírun tó wá ṣẹlẹ̀ fáwọn èèyàn ò lè dé àyè àti rírun pè kò lè rọrùn fún wọn láti dúró ní sápò alákọ̀ọ́kọ́ láì mú dé wọn ò bá ṣe mú dé lórí ẹ̀ eléyìí fi hàn yín pé sápò alákọ̀ọ́kọ́ tẹ̀rí yẹn ọlá ti ń bẹ fún ọgbà púpọ̀. ọlá ti ń bẹ fún sọfọ alákọọkọ ọgá púpọ̀ torí ẹ mùsùlùmí amẹbọ Muhammad sallallahu alaihi wa sallam àyíká ń bẹ nínú mọ́sálásí ibi táwọn mùsùlùmí àti náà ti sọ pé ma bayna bayti wa minbari rawdatun min riyadil jannah ẹni ń bẹ láàrin àyè tí wọn ti máa dúró báyìí sọ̀rọ̀ àti ilé mi. àbàtà kan ní nínú àbàtà àlùjànnà gbogbo ẹni tó bá lọ sí mẹsàlásì ànábì sallallahu alaihi wa sallam ojú kòkòrò kálukú náà ní kíkọ́ ọ̀hún ó dé pé òun rí náfìlà yẹn ń bẹ̀ yẹn nítorí pé àbàtà kan ní ibẹ̀ jẹ́ nínú àbàtà àlùjànnà alhamdulillah àwọn ìjọba tó ń ṣàkóso bẹ̀ àwọn náà try láti tẹ́kápẹ́ǹtì orí símìtì bẹ̀ tí ó fi hàn sí gbogbo ẹni tí ó bá mọ̀ láti mọ ife ìbí o ọ̀yàtọ̀ sí àwọn àyòkù ní mọ́tíláṣí. ọ̀rọ̀ sáré bisimilá sí náà ti sọ dáa kàtíwájú nínú àdìsá àbòkúrọ̀ ìrọ̀rùn fi ọ̀gbọ́n àbáyé irú ọlá tí ń bẹ fún sáfù alákọ̀ọ́kọ́ àwọn olùmọ̀ wa sọ pé kọ́dà kó ti pé ní mọ́tíláṣí àná bisimilá sí náà kó dúró ní sáfà alákòókò ọlọ́lá ju kó dúró lọ́dọ̀ lọ nínú ọ̀ràn yìí. nítorí délé ọlá ń bẹ fún kéèyàn dúró ní sáfà alákòókò ìyẹn àwọn ọkùnrin torí pé ìtọ́lọ́lá jù nínú sáfà ọkùnrin kó náà ní iwájúwájú. ètò aburú jù ní tẹ̀yìn tẹ̀yìn tẹ̀yìn lẹ́yìn lẹ́yìn ló burú jù. kébí ti jẹ́ pé sáfù tó lọ́lá jù nínú sáfù táwọn obìnrin kó náà ní ti gbẹ̀yìn ètò ọlọ́lá jù ńkọ́ òní ti gbẹ̀yìn ètò wa burú jù ìní ti wájú wájú. tó o tún wá náà àdìsí mi anábì sallallahu alaihi wa sallam náà àdìsí tó gún régé wọn ni tó máa tó máa ti tó bá ti pèrún ó sì kọ́ ọmọ anábì wọn sọ pé liyẹliyẹ ni minkum ulul ahlami wad-duha àwọn olùmọ̀ onílàákà inú yìí ni fún tù lẹ́yìn straight. yẹn kí kìí ṣe gbogbo èèyàn iná ló tọ́ sí kó wà ní sáfù alákọ̀ọ́kọ́ àwọn ẹni tó nímà àwọn ẹni tó ní làákàyè irun tẹ rí yẹn ìmọ̀ tó kó sínú pọ̀ púpọ̀ rẹ̀ ló ti jẹ́ lori tó máa bẹ̀rẹ̀ sí kọtíra lórí tìrìtìrìtì nípa àrùn títí táyà òfin ní jáyé mọ́ wọ́n tún máa rí kọ́ náà nítorí pé ìmọ̀ tó kó sínú pọ̀ gan ìmọ̀mù ọ̀fẹ́ pẹ̀lú mi síwájú tó bá jẹ́ pé àwọn tó àwọn adùn yẹn tọ́ wọn máa fún òun máa ń kankan parun tẹ̀wọ́n pé mistakenly wọ́n kàn fa ẹnìkan tó jẹ́ pé ọlọ́run sáà yọ kàn da àwọn èèyàn sínú ibú òkun tó bá ti jẹ́ pé ẹni tí ó wà àwọn adùn yẹn bá nímà tẹ̀wọ́n pé kọ́ máa bá àrùn lọ ni ìmọ̀mù lè ta títí àwọn ẹni tó wà àwọn adùn yẹn wọ́n pàkíyèsí torí àwọn ló súnmọ́ ju àwọn máa ti ń lọ jù tó eléyìí wọn bẹ nù tó fà tó fi jẹ́ pé kì í ṣe gbogbo èèyàn lọ́tọ́kọ́ máa dúró ní sáfù alákọ̀ọ́kọ́ tọrọ ńláńlá ń bẹ fún àwọn ìjọ nímọ̀ tó ń ti ní làákàì àwọn ni wọn máa bẹ ní sáfù yẹn tí wọn bá ṣe wí pé àwọn tí wọn nímọ̀ wọn sì ní làákàì bá tètè dé torí kò fi ọlọ́run tó dá lórí wípé ẹni tó bá kọ́ tètè dé di nǹkan olólẹ́tọ̀ nínú àwọn ọ̀wá àgbẹ̀sọ̀ kéèyà wọn ni máa ń sábọ́kọ́ ní iléeṣẹ́ yìí ní fọwọ́ ọ̀wùlẹ̀ abẹ́ gbẹ̀dọ̀ bá fọwọ́ tẹ̀sí nǹkan olólẹ́tọ̀ sí jù nísìnyí gbogbo àwọn atúndẹ́kùn tó ń dábọ̀ alákòókò ọ̀tọ̀ tá a hawla wala quwwata illa billah bá a ti àkàlùkù fún òdòdó déédéé ọ̀dàǹgájíà àwọn sáré tètè mẹsàlásì tá ah, ìwọ bọ́ sẹ́yìn ah, ìwọ ah, ọ̀fà ẹlẹ́gbẹ́ ẹ̀fún bíi ẹ̀sìn ẹ̀ bàbá ẹ̀yin máa bọ̀ wá ẹ̀dúró lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin náà máa bọ̀ wá báyìí àbí òye wa sẹ́yìn pé tó bá ti di kọ́fẹ́ fún bíi ẹ̀dàpọ̀ ẹ̀sùn ẹ̀sùn títí tí ẹnìkan fi máa tí wọ́n ń tọ́ka sí pé àwọn èèyàn tí wọ́n ní màlọ́ ẹ̀ wọ́n wà wájú ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀dẹ̀ kò sì الحمد لله نحن نقول يا نبي إذا النبي صلى الله عليه وسلم شو أقوى كما سي gbàdá bá jí òun náà ni pé yàtọ̀ sí àtẹnkùrùsì qul huwa Allahu ahad lẹ́ẹ̀mẹ́ta qul a'udhu bi rabbil falaq lẹ́ẹ̀mẹ́ta qul a'udhu bi rabbin nas lẹ́ẹ̀mẹ́ta. yẹn ti wá rí bẹ́ẹ̀ náà láti kí wọn lẹ́yìn àtúbà àtẹnkùrùsì qul huwa Allahu mẹ́ta qul a'udhu bi rabbil falaq mẹ́ta qul a'udhu bi rabbin mẹ́ta lẹ́yìn àtúbà oníbèrè wa pé ṣé èyí tá a ké lẹ́yìn àrùn lẹ́yìn ìrun àṣùbà tí kò tó fún ìfún anika sí láàárọ̀ kò tó fún nítorí pé tẹ̀yìn ìrun àṣùbà ó ní í ṣe pẹ̀lú òun èyí tá ní kò ṣe láàárọ̀ yìí kò tó lọ sí kò tó lọ kírun nígbà tó ti jí lórí ibùsùn rẹ̀ ló ṣàdúrà tààrọ̀ àbíbò lèyìn ó ti gbà láti rìn láti ti dílé lọ mọ́tíláṣí láì ti ṣàdúrà ara gbanduku lèyàn máa gbé lọ mọ́tíláṣí ọlọ́pàá sànù wa. nígbà tó ti jí lórí ibùsùn yẹn ni wàá ti sàdúà. alhamdulillahi alladhi ahyani ba'dama amatani wa ilayhi nushur. allahumma bika asbahtu wa bika amsaytu wa ilayka nushur. اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في دنياي وأخراي وفي أهلي ومالي اللهم آمن روعاتي واستر عوراتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي أعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم أه، قل والله مدة قل أعوذ بالفلق الفلق مدة قل أعوذ بالناس الناس مدة اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبد وأنا, وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكل وأنت رب العرش العظيم ما شاء الله كان وما لم يشاء لم يكن لا حول ولا قوة إلا بالله أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم اللهم إني عبدك وابن عبدك سيدي بعلي حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم لا ميتين خلاص فجبار عزيز ما لو ما ما تبغى كيرو nínú àwọn kan tó ṣe lókè àìsàn kò sí kólú ọlọ mẹ́ta kólú ọdọọrọ bíi náà mẹ́ta kólú àrùn bíi rọfìl fálà mẹ́ta kólú ọdọọrọ bíi náà mẹ́ta tó bẹ́ẹ̀ ló ṣe ṣe lẹ́yìn nínú àṣùbà rẹ̀. ó wá nínú hadith etí mamu nasa'i rahimahullahu ta'ala tó ń gbé jáde nínú asunan al-kubra wọn ní sunan méjì al-nasa'i wọn ní asunan al-kubra wọn sì ní asunan al-kubra. السنن الصغرى ìwọ̀n ń pè ní kitabul mujtaba ṣùgbọ́n السنن الكبرى òun tún wà tó tún jẹ́ ti imam Nasa'i nínú السنن الكبرى àwọn ti gbé àdéhùn kàdáàdì látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wa sallam fi gbogbo ẹni tí máa ń ké ayatul kursi lẹ́yìn ẹran kọ̀ọ̀kan nǹkan kan ní kọ́ńtínà rẹ̀ láti wà lẹ́nà àfikún. tó ń torí de lẹ́yìn Al-Imam An-Nawawi rahimahullah ta'ala àwọn náà ti sàlàyé rẹ̀ pẹ́tẹ́. lórí àwọn àdéhùn tó wá nípa akẹ́kẹ́ kúrò ọlọ́ mẹ́ta kúrò ọdún pèlúpàdà mẹ́ta kúrò ọdún pèlúpàdà mẹ́ta lẹ́yìn ìrìn àṣùbà àmọ́ lẹ́yìn àwọn àrùn yòókù ẹ̀yọ kọ̀ọ̀kan láàkì àyàfi ìrun magre kí bá ti ké lẹ́yìn ìrìn àṣùbà láti máa ké lẹ́yìn jẹ́nu kì í pọ̀ jù náà wọ́n bá ti ayé kùsù. tẹ́ ẹ bá ti jí ìgbà wo láti kó o ti jí ìgbà wo láti kó òjijì ilẹ̀ ti má ìgbà tí ilẹ̀ bá mú ṣùgbọ́n tí ẹ máa jí lóru tí ilẹ̀ ò tí ì má àdúrà ti kó ojí ló ṣe. alhamdulillahi alladhi ahyani ba'dama amatani wa ilayhi an-nushur tó wá sí máa ṣe astaghfirullah lọ́pọ̀lọpọ̀ kanu qalilan min al-layli ma yarja'un wa bil-ashari hum yastaghfirun so ìwọ̀n bá àsìkò díẹ̀ ni wọ́n máa fi sùn lò tó bá ti dàsìkò sàárì kí ni wọ́n máa ṣe wọ́n máa tọrọ àforíjì astaghfirullah wa atubu ilayh astaghfirullah al-azim alladhi la ilaha illa huwa al-hayy al-qayyum wa atubu ilayh àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìjọ máa ṣe ní títí obìnrin gbé lẹ́ẹ̀ma sílẹ̀ bá ti máa àdó àrọ̀ ẹnìkan rántí ó máa ń overlook mistake àwọn èèyàn ó dẹ̀ máa ń dákẹ́ táwọn èèyàn bá gbé lẹ́nu sọ tó bá yín sọ̀tẹ̀ pé ṣùgbọ́n àwọn míì ti ń take advantage yẹn pé wọ́n máa yín sọ̀tẹ̀ kí ni kò ṣe. òwúrúkú tó ń tẹ̀síwájú pẹ̀lú sùúrù àti àmójúkúrò sùúrù àti àmójúkúrò kì í sọ ní ìdàpọ̀ ẹni tó bá ti kàfá pọ̀ ó ní òróró jinlẹ̀ náà àríkùsọ. ẹni tó bá ìmọ̀ ní lápẹ̀lẹ̀ ẹ̀dì nígbà tí wọ́n fẹ́ kí aṣọ àmì ìlú máa máa ṣe mistake alákòlá hàl ẹni tó ṣe é pé ìmáàmù ti bẹ̀rẹ̀ ẹ̀rùn pẹ̀lú rákà kan kó òun tó dé ìmáàmù wa kírun lé pẹ̀lú rákà kan tí rákà kan tó léyìn òun lè kà fún rákà kan tiẹ̀ tí ọba bákan méjì ni inú kọjá pé ńgbà tí ìmáàmù dìde lọ sí rákà àlékún wọ́n mọ̀ bá lékún ọwọ́ á máa má dìde tẹ̀lé ìrun rẹ tó ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ bàjẹ́ nítorí pé wọ́n náà gbà pípé kò burú ká máa má fi kùn rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti bá àrùn pẹ̀lú ìmáàmù láti bẹ̀rẹ̀ tó náà wàá máa má dìde pẹ̀lú ìmáàmù lọ sí rákà kàrún ní ìrun gbọ́bọ̀ àbí áwùs àbí ìṣáà.

subhanallah subhanallah ìmáàmù òjòkó wọ́n jókòó kábítọ̀ wà ní ọ̀gbọ́dọ̀ dìde tí wọ́n bá ti lè dìde pẹ́rín tó sì máàmà ìrún bàjẹ́ ẹni tí ó dìde tí ìrún rò ní bàjẹ́ ńlẹ́ni tó ti àbẹ́ni tí ń ṣe èméjì ké ẹlẹ́kẹrin ní abẹ́lẹ̀ karùn ẹlẹ́kẹrin ní abẹ́lẹ̀ karùn tó ń bá dìde irun tẹ̀ náà bàjẹ́ àmẹ́ni tó mọ̀ sí kẹ́lẹ̀ karùn tó dìde irun rẹ̀ bàjẹ́. àwọn olùgbé wọn béèrè pé olùbéèrè béèrè pé ṣé àdúrà tó lè change destiny and ó tún béèrè pé tí èèyàn bá fẹ́ fẹ́ ẹnìkan wà á kò fẹ́ ẹni yóò gbọ́yé ṣùgbọ́n tí òun bá fẹ́ á fa kí gbọ́mi tó mi ò tó ó wà nínú fámílì tàbí kọ́ sọ pé àwọn òfin mọ́ apá òkàtẹ̀ fẹ́ rí ẹnìyàn kí ni fóun ṣe. alhamdulillah adigun anabi sallallahu alayhi wa sallam wọn fi hàn wá pé láyọ̀ rọ́pò kádàrá ilẹ̀ dùrà kí nǹkan kan ò lè yí àkọọ́lẹ̀ padà àyàfàdùà tó eléyìí fi hàn ṣùgbọ́n báwo ni wọ́n ti fẹ́ máa tọ́wà lákọọ́lẹ̀ sádùn àyípadà wọ́n máa sádùn àkọ́ dáadáa gbogbo gba ni wọ́n á ti máa wá ìtàdí lọ́dọ̀ ọlọ́kọ́ sọ níbi àbúrò tòbí ṣe ń yí padà ọlọ́run ọba lọ́mọ yóò yí padà ìṣọ́ àwọn. tó ṣùgbọ́n ẹnìkan fẹ́ fẹ́ nìkan wọ́n ti gbọ́ ara wọn yé. ẹni tó fẹ́ fẹ́ yẹn ń gbọ́ yín àti lágbọ́ yín islam. ọkùnrin àbóbìnrin. obìnrin lágbọ́ yín islam. ọkùnrin yẹn lágbọ́ yín islam. tó wá wò pé tóun bá fẹ́ á fa sọ́mi sẹ́yìn ìtọ́nú fámìlì tó pé wọ́n lè. bóòlù ń ṣe máa ń tọ́ pamọ́ wọn máa ń tó pa ọmọdé bá ti gbọ́ra yín ẹ fẹ́ra yín ẹ fi ti ń bọ̀ lọ́la ẹ fi lẹ̀ fọlọ̀ lónìí ẹ gbọ́ra yín yé ẹ sì rí i pé ẹjọ gbẹ́sìn ọlọ́run ọba yé torí ẹ̀sìn ni wọ́n ti fẹ́ fẹ́ torí ẹ̀sìn ni wọ́n náà ti fẹ́ fẹ́ ó ti tó kò ní ìdí pé ẹ̀ ń wo agbo fámìlì nítorí gbọ́dọ̀ lọ́ máa ń tọ́ pamọ́ ọlọ́run ọba ò ní í dìkẹ́ kọ́ra yín tòun ẹ̀yẹ sátìrí tó tẹ́lẹ̀ ìbá ti wà ń bẹ̀ insha Allah kò sí wàhálà náà wàhálà ìbùsọ̀. bí a ṣe wà ní bí irú ọjọ́ tọ́jú lónìí bá ìtàlẹ̀ mú pé ọ̀la ni kò máa yàn ṣe a mọ̀ pé nínú nǹkan tí àwọn mùsùlùmí máa ń kà lọ́jọ́ alẹ́ ló máa ń ṣáájú ojú ọmọ bí alẹ́ ṣe wà báyìí nìkan a lè pa pé a ti wà ní ìmá tó jẹ́ alẹ́ ìjùmọ̀ ni wọ́n ṣe ṣàlàyé fún wa ṣe èèyàn lè wẹ jánúbà nìkan àyàn lè wẹ ìwé ìjùmọ̀ àtúrádà nìkan alhamdulilayi ah, ìwẹ̀ jimá ìwẹ̀ ọjọ́ jimá ni kìí ṣe ìwẹ̀ òru jimá àyàfi tó bá kílẹ̀ ti mánìtì gbogbo wa ti mà pé ilẹ̀ tẹ̀tẹ̀ su so àárọ̀ jimá títí dìgbà tó lọ sí jimá lèèyàn máa wẹ̀wẹ̀ jimá ìwẹ̀ ọjọ́ jimá kìí ṣe ìwẹ̀ òru jimá so kódà kọ́ ọ̀wẹ̀ ní kú dẹ̀dẹ̀ tó lọ sí mọ́sálásí ẹni súnà fi hàn kézeke kó tu wẹ̀ láàárọ̀ kọ wẹ̀ láàárọ̀ lẹ̀ ẹ̀ ọ̀wẹ̀ ọ̀wà máa lọ mọ́sálásí straight àwọn tó bá ń ké diwọ́ kan bẹ fún ọ tó ní ti kọ́ padà lọ sí tó ti lé wẹ̀ tó bá wẹ̀ lẹ́yìn gbàtà lùbàdà rí ti yọ à ń bẹ lọ́n kọ́ máa sòrò. oníbèrè ọ̀bẹ̀rẹ̀ sọ pé òun ní ọ̀rẹ́ kan ṣùgbọ́n wọ́n envy eh, àti jíjowú ni ìwà rẹ̀ pé táwọn bá jọ wà papọ̀ àwọn sọ máa jọ sọ àwọn máa sọrọ àwọn máa backbite pé òun á ń tra àti avoid yẹ láti fi ṣéèbù eh, ìkíní yẹn wá rò pé ṣé nǹkan tó ń ṣe pé òun ba family jẹ àti advice àwọn pé báwọn làwọn sí báwọn làwọn ṣe máa tọ́jú problem yìí. ọ̀nà tí wọ́n fi sọ wàhálà yẹn ni pé kéèyàn padà sí àdé dàmẹ́tọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹni man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtijọ́ kan kó máa sọ̀rọ̀ rere lẹ́nu àdúgbò ẹni lọ. wọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ àwọn obìnrin tí wọ́n jọ máa ṣe ọ̀rẹ́ òfófó náà ni ọ̀rẹ́ ẹ̀gàn ọ̀rẹ́ òtómi dípò kó jù mí lọ tó eh, gbogbo eléyàn bẹnu jíjà ìlíyà bí fáwọn òbí ṣùgbọ́n sẹ́ máa lẹ́sìn wọ́n tó ti ẹ̀sìn ọlọ́run ọba lódodo ọ̀rẹ́ rẹ̀ ò ní pọ̀ lọ títí ná torí tí ọba ti ní máa ṣòfófó tí ó sì ní máa pẹ̀ka tó tó lè máa irun wájú sopọ̀ mọ́ ti pàpọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ò dínkù tó ṣùgbọ́n tó bá yẹ pé nìkan àánú mọ̀lẹ́bí rẹ̀ pé kókòkò nǹkan kan ló ń fẹ́ràn àyíbá ṣòfófó túmọ̀ sí pé ọjà pọ̀ ẹ̀bí

bẹ́ẹ̀ náà ni ó jàmbá lẹ̀ owó náà la gbà lérò tá a fomi ta. alhamdulilayi àwọn òbí ọgbà ẹ̀yin ti fẹ́ra yín gangan gangan tó òbí náà ni ó ti fi ọmọ lọ́kọ bàbá bàbá ti lò wọ́n gbà tó ẹ ràn àwọn èèyàn tí wọn fún ọba wọn sọ̀rọ̀ tuntun bá láwọn ọgbà náà ní kò sí wàhálà kí ẹ wáyà òde síwájú kó náà wọ ọkọ rẹ̀ síwájú má fi tipátipá fẹ́yàn ọ̀pọ̀lọpọ̀ rìsọ́ọ̀tì rẹ̀ ní dáa ẹ má ti torí pé ẹ fẹ́ fẹ́ obìnrin kẹ́ sọ́dọ̀ táwọn obìnrin wọn náà má torí pé ọ fẹ́ lọ́kọ́kọ́ sọ́kọ rẹ di ọ̀tá àwọn òbí gbogbo ìtẹ́ bá ti sí inú àwọn obìnrin jọ dùn sí yóò padà fún ẹ̀yin náà ní rọrùn nínú gbèsè ayé yìí yàtọ̀ sí kó jẹ́ pé wọn ò fẹ́ àwọn alọ sí kóòtù. ìsáàmù gbà nígbà tí bàbá bá kọ̀ fún òun nípa ọmọlọ́pọ̀ ẹ̀gbọ́n àbúrò gbogbo àwọn fámìlì rẹ̀ sá làwọn ọ̀gbà. sẹ̀yìn ti lẹ́fẹ̀ẹ́ ra obìnrin sí ni wọ́n ṣe dìná sí wọn bá dínkù fẹ̀ kò burú a lè gbé lọ sí kóòtù kí kóòtù wa so ìdì fún wa kóòtù islam ni ibi tí wọn ti ń lò fún ọ lọ anabi sọlá àṣìlẹ ni fẹyìn àtẹlẹkù tọ̀nù wọlé bí o máa ń la wọlé yàrá tẹ máa ń tẹ ya pa àjẹ pé ẹni tó níjọba lọ tó ní kápá lórí ìṣèjọba omi ọjẹ wọlé obìnrin tí omi wọlé gbà ṣùgbọ́n ìgbà míì láwọn oríṣiríṣi ìbéèrè tá máa gbọ́ gbàmí àtẹjù àwọn ọkùnrin pọ̀ nípa pé ìgbàgbọ́ wọn ni pé ọkùnrin tó bá ti wo lóbìnrin jù náà lóbìnrin wọn padà fẹ́ nísìnyí wọn wọ wọn wọ obìnrin kan fẹfẹ ẹ ti lọ sọ́dọ̀ bàbá rẹ bàbá rẹ sì ní láéláé òní fi kàn fún wọn kí ni tó tó kù èmi kálukọ wọn lọ lọrẹ ní obìnrin pọ̀ láyé alhamdulillah ọkùnrin náà sì pọ̀ lọ jàrá alhamdulillah kó o ti dẹ́jú tó fi rí lẹ́yìn tó fi gbó náà lọ́fẹ̀ẹ́ pẹ̀lú gbọ́ lóòótọ́ rẹ lómi tó tún wọ̀ jù lọ. tí bàbá tiẹ̀ sì rẹ́dì láti fi tàn kíákíá tó ewu wá ní wàhálà tó wàá sọ pé tẹ̀tẹ̀wọ̀n náà lọ́ta fẹ́ ọ́ wa máa fi fóònù fi fọ́ ọmọ ọlọ́mọ lórí. ìwà tí ọ̀dà ni o ṣèké sọ nìkan kò sọ nìkan lọ́wọ́ àlàyé bàtí bàbá tiẹ̀ ò ti gbà bàbá náà ni ó ti fọ ọmọ lọ́kọ̀ọ́ ìgbà tó o bá dẹ́yìn lẹ́yìn rẹ̀ yóò fi gbé àti yóò gbé kọ́nà ọ̀bọ sànù wa wá tiẹ̀ gbáyàwó rẹ̀ mí lọ síwájú kó náà wọ́kọ̀ rẹ̀ lọ síwájú kó kálukú jókòó lálàáfíà. ìwà burúkú o. sọ̀ngbà tẹ̀ ń bá délé rẹ̀ gbígbé ńgbà míì tí bá ń fa ìró ilé yẹn lẹ ẹyin gan èèyàn abúlé àti torí pé nù gbèsè ayé wa gbé tí wà á ti fẹ́ràn èèyàn èèyàn abúlé yẹn. so nítorí ti eléyìí báyìí káwá pé ẹ torí pé màmú ní wàá bú kan lọ́wọ́ ẹ má kírun lẹ́yìn rẹ̀ wàá burú ìwà fẹ́ gbọ́ kó ló ti mà. ọmọ tó bá ti hàn sáwọn èèyàn lódodo ó ní wàá lọ́wọ́ sòfò kíì ní lápẹ̀jù kò burúkú àti kírun lẹ́yìn kò burú torí kò ń lò ní ẹsẹ̀ wa kò kí rẹ̀ àwọn ti gba aládàá àrùn jáde lópin ìgbà tí ìwà kò kí rẹ̀ ọba tí èyí máa ń sọ yẹn ní kékeré lẹ́yìn náà ọlọ́run ọba ọba káwọn sọ fún mi kẹfẹ́ torí kó tó wá jẹlẹ̀ máa ń wá fẹ́ mọ bí ṣe lé rẹ̀ ẹfẹ́ mọ wà rẹ̀ ládùúgbò rẹ̀ ẹfẹ́ mọ bí ṣe sáwọn yẹn kí lọ́kọ̀ ọlọ́run ni wọlé ẹsẹ̀ tẹ̀sán sùn ẹgbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé yọ́n máa ta ìwé ara ẹ̀ kẹ̀nà fún fínlẹ̀ afíntófíntó tí ó kọ̀ láàmú ọ̀gbà bẹ́ẹ̀. Ah, wọ́n ní wọ́n ní ẹni tí ń ṣe bẹ́ẹ̀ yẹn ń wò tó sì fi hàn àwọn èèyàn pé tó ń ṣe nǹkan kẹ́kẹ́rùn lẹ́yìn rẹ̀ torí gbogbo ẹni tó bá ti sọ fóònù náà tọpa àmọ́ kẹfẹ́ rí kò sì tọ́ kí mùsùlùmí kírun lẹ́yìn kẹfẹ́ rí amẹ́rin kọ́ da yín lójú pé ń ṣe èdè tó wọ́n wù náà. àpárò tí. wọ́n ní ká máa ṣe lálẹ́. a nígbà wo ló dáa jù ká máa ṣe. tó dáa jù báwo. ṣé abáda aṣọ. àti gbowó láti. tóun bá ti wọ̀ ilẹ̀ ti sùn. àmọ́ ìjọba ní kẹ́ ní àǹsọ̀ọ̀lù ẹ̀yìn àǹsọ̀rì. àwọn tó bá ní mẹ́ta ìgbà tó ń bá wọ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت